dájúdájú ó wá nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí imaamu Ahmad tó gbé jáde nínú musnad nípa nàbí sallallahu alayhi wa sallam ó ní. ما منكم من احد الا وقد وكل به قرينه من الجن قالوا وأنت يا رسول الله قال وأنا إلا أن الله أعانني عليه فأسلم kòsẹ́nì kan nínú yín àyàfi kọjá pé ọlọ́run ọba ó ti fi alábàárìn rẹ̀ pẹ̀lú rẹ̀ nínú àwọn àlùjànnú wọ́n ní tó fi dórí wa nàbì sallallahu alayhi wa sallam pípé alábàárìn kan bẹ pẹ̀lú rẹ̀ nínú àwọn àlùjànnú ó ní bẹ́ẹ̀ ni tó fi dórí tèmi náà yàtọ̀ sí pé ọlọ́run ọba ti ràn mí lọ́wọ́ lórí àlìjànú tọ́jú alábàárìn tèmi fa asilámà ọ̀sọ̀pasọ̀sẹ̀ sílẹ̀ tèmi kèé darí mi lọ síbi kásá ìdákásá burú eléyìí múni mà ike gbogbo oníkálukú nínú wa. iná lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ló ti fọ̀tá kan tì í ọ̀tá yìí ọ̀tá burúkú ni o ọ̀tá tó ṣe é pé kì í rí ni kó ṣàánú ẹni ọ̀tá kan láti inú àwọn àlejànú shaitan ó lè wọlé sí ni lára ó lè jókòó sí ni lọ́kàn gbogbo ọ̀nà iná ló lè gbà wọlé sí ni nígbàyà láti lè bá abatolúwa rẹ̀ jẹ́ láti lè bá àmú kí alámàrí èèyàn kọ́ dàrú ọ̀tá yìí ọ̀nà ni àṣetán àṣetán yìí abẹ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa kọ́ là wá kọ́ gbà wá lọ́wọ́ aburú rẹ̀ ó máa ń sáré lára ọmọ ènìyàn nínú sánmẹ́yàn gẹ́gẹ́ bẹ́jẹ̀ tí ṣe ń sáré nínú sánni àṣetán nìyí kò sí tàbí ṣùgbọ́n ó ti ń bẹ pẹ̀lú èèyàn láti gbà tá a ti fi sáyé kò sì ní fìgbà kan fi sílẹ̀ títí tí ó fi kú bí ó ti ṣe bàjẹ́ fún tí ó sórí ibú òun náà ni tí ṣetán nìyí tí ó máa sánà fún yóò máa kó ìròyìn sí lọ́kàn yóò sì máa mú kí hílàhílo. Hila kọ́ máa ṣẹlẹ̀ nínú ọpọlọ rẹ̀ yọ́ọ́ máa ya àwòrán fún ya aburú fún ṣe ìbàjẹ́ fún un lọ́sọ̀ọ́ tó sùn àtọ́rẹ̀wà yóò mú kéèyàn sọ̀rọ̀ alẹ̀ fún ìgbésí ayé pé kò tí ì yá máa ran gbogbo ń tọ́ ń bá ń fẹ́ àfojúsùn rẹ̀ sí nítorí pé tí ó kú léwe. ìwọ á máa bẹ lọ ní bíbẹ ní bíbẹ bẹ wọn ò ní kó ò ní rùn ò ní gbó ò sì ní tí yọ máa kó ìfẹ́kúfẹ́ yọ máa kó sí lọ́kàn yọ máa ṣe aburú lọ́sàn fún yọ máa ṣe lọ́jọ́ lọ́nà tó ṣe é pé ìyẹn máa wò ó pé kò sí ní tó dáa tó dùn bí ìbàjẹ́. kò sí ń tọ́ta tọ́tọ́ bí àìdá eléyìí yọ bẹ̀rẹ̀ sí ní gbogbo sínú gbáyé èèyàn yọ padà di kan àfojúsùn èèyàn yọ padà di èròǹgbà èèyàn yọ padà di ń téèyàn ṣe ìbárí ìbára rẹ̀ nítorí pé ṣe tán ó ti rí mú kan. torí náà lẹ́sẹ̀ rí i pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lónìí ní ìgbà tí wọ́n bá jókòó ti ìbàjẹ́ wọ́n jókòó tì wọ́n tún agégùn jáde gbogbo ẹni tó bá sọ fún wọn pé ìbàjẹ́ táwọn ń ṣe ìbàjẹ́ ni káwọn ọjà wọn bẹ̀. nítorí pé ṣetán ó ti rí wọn mú àwọn wá di bàbá àṣálẹ̀ nídìí kásá ìdá kátàkùtọ̀ lọ́n wọ́n di bàbá àṣálẹ̀ nídìí kátàkùtà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bàjẹ́ lánìí ohun tí ṣetán ni máa mú yẹn ṣe. àìdá tó gbogbo oníṣètọ́ni máa fàyàn lọ sídìí rẹ̀ yóò mú ọ kúrò nídìí gbogbo dáadáa yóò padà jọ sí ìdí ìbàjẹ́ àti àìdá àwọn tẹ́ǹjọ́ ń ṣèrégbè tẹ́ǹjọ́ ń ṣèranù àwọn tún lè wo sùnsùn kó fi ọjọ́ yè nídìí ìbàjẹ́ tẹ́ǹjọ́ ń ṣe lọ́nà tó ṣe yí pé ọwọ́ ọbẹ̀ ni òtún bí ṣètọ́ni ti ṣe máa ń ṣèyàn nìyẹn akramakumullah èèyàn ò ní pẹ́ kò ní jìnnà tí ó fi di pé àkólé kan màá se baje ṣèbàjẹ́ se baje iná ni ọmọ abẹ nínú ọkàn rẹ̀ ń gbogbo gbà tí ọba ti ṣèbàjẹ́ kò ní gbádùn mélòó lọ fẹ́ gbéyàwó nínú èyí tí wọ́n ń ṣe níbàjẹ́ tí ṣètọ́ni má tì wọ́n lọ sídìí rẹ̀ ti jalè kò ì tí

iṣẹ́ ń gbé kúkúrú ní ọmọ agbé gíga iṣẹ́ ń gbé ìtọ́sára ní ọmọ agbé tínrín gbogbo ní ọmọ wa bá sọ ìyàwó bàbá fẹ́ tó fi bí ọ ìwọ náà mú ìyàwó wà ṣègbè ìyàwó yóò sọ ìpínpọ́n má bò ń sọ òun gbọ́ kọjá gbogbo bẹ́ẹ̀ ṣe ń bò ń sọ̀rọ̀ nígbà tí èsì láì pé ṣe tán olóńtì ọ̀ǹtì kùtì ìwọ kan só bọ́ba fún kan lóyún ọ̀daràn báwọn mẹ́ta lẹ́ẹ̀kan náà wọ́n lè zina. èyí ṣe bẹ̀rù ọlọ́run ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. ẹ àgbàgbé pọ́nlọ́ ọ̀bọ̀ gbé wa dìde ní lọ́jọ́ ńlá ọjọ́ tá a dìde fún olúwa ẹlẹ́dàá wa tẹ́tẹ́ níbi tá a sápamọ́ sí wọ́n má bàa rí mi nígbà tó ti wá jẹ́ pé bẹ́ẹ̀ ìgbésí ayé wa rí ìgbésí ayé tó kún féwu ìgbésí ayé tó kún fún àwọn ẹni tí ń fẹ́ kó bàjẹ́ fún wa tí wọ́n fẹ́ kó dáa fún wa bẹ̀rẹ̀ látòrí àṣetọ́ni tí ń bẹ pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa. wọ́n ní sẹ́lá ẹ̀ máa fura ọ̀pọ̀ ẹ̀ mẹ́rin nǹkan ló ní ọyẹ kó ṣe mẹ́rin ti sọ pé màá já wọn bẹ́ẹ̀ kí ló ní tó já wọn bẹ́ẹ̀ dì sí rẹ ni nínú àwọn àlejànú tí ń bẹ pẹ̀lú rẹ kò ní fi ọlọ́run balẹ̀ gbogbo bí ó ti ṣe bàjẹ́ tí wọn náà dẹni tó sàṣìwọ náà rọrùn ìní ṣètọ́ ni ọmọ sánà rẹ̀ fún ọ. ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa òun náà lọ kádàrá kádà nínú ìgbésí ayé tá à ń gbé yìí. ọlọ́wọ́n ẹlẹ́dàá wa yìí òun náà ló sì tún ṣe ọ̀nà àwọn àbáyọ pẹ́pẹ́ tá à wa kàkà wa gbèsè rẹ ni. òun náà nìkan tá a fẹ́ mẹ́nuba tá a sì tún mẹ́nuba lọ́jọ́ míì ọlọ́run ẹlẹ́dàá wa ó fi yé wa o òkò tá a fi máa sọ àṣetọ́ni ní gbogbo gbà eléyìí tó sì ṣe pé òkò yẹn kì í rẹ̀ ẹni sì ń sọ ọmọ yóò máa bọ́ lọ́wọ́ aburú rẹ̀ ẹni tó dé ọ̀dà wa tí kankan ọ̀rọ̀ rẹ̀ lágbára púpọ̀ èèyàn gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ èèyàn gbọ́dọ̀ sọ́ra lẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ni wa imma yanzaghannaka minash shaytani nazghun fasta'idh billah innahu sami'un alim. ọlọ́run ibà máa tí ìgbónrí kan bá fẹ́ mú ọ látọ̀dọ̀ àṣetán ní ìgbónrí kúrò lójú ọ̀nà ọlọ́run oríkè ṣètọ́ni ti fẹ́ fọ́ ọkọ lójú ọ̀nà tọ́lọ́ ọ̀ ń fọ́ ọ lọ sójú ọ̀nà tiẹ̀ ọ fẹ́ mú ọkọ ọ fẹ́ mú ọkọ lójú ọ̀nà àṣetà nàbì Muhammad sallallahu alaihi wa sallam ọ fẹ́ sọ sínú gbọ́ àdádálẹ̀ ọ fẹ́ mú ọkọ ní ojú ọ̀nà ànsẹ́sìn ọ fẹ́ mú ọ lọ sínú gbọ́ ẹ̀sìn fasta'id billah sàdí ọlọ. eléyìí òkò téèyàn á máa sọ ṣètọ́ni tí kì í tàsí rẹ̀ fasta'id billah sàdí ọlọ́ọ̀ a'udhu billahi minash shaitani rajim. gbọ́dọ̀ yìí ọ̀yẹ́ kọ́ wà lẹ́nu wa gbogbo gbà kò yẹ kó jẹ́ ń ta wáàtì. wọn náà ti rí pé ìyàtọ̀ fẹ́ ṣẹlẹ̀ yìí ṣètọ́ni ni o a'udhu billahi minash shaitani rajim. ọ̀tọ́dà tọ́dà là máa gbọ́ lẹ́nu rẹ ọkọ̀ ti bẹ̀rẹ̀ sí sọ pé a kò ní ta fún ọ orí ibú a a'udhu billahi minash shaitani rajim ṣe ń ta tí ọba ti sọ a'udhu billahi minash shaitanir rajim ó rí i pé gbogbo orú àwọn ọ̀rọ̀ burúkú ó ti di tó kú ìlà kọjá sísọ kò tún ní sàn lórí ahọ́n rẹ wa fi ọlọ́run lẹ̀ náà ni tí ó jẹ́ kó wí ní ìgbà tí ìbínú burúkú tó bá borí pé ìbínú burúkú gan ọ̀dọ̀ ló ti máa wá ni wọ́n ti ṣe gbé ìbínú mi tó ní dáhùn a'udhu billahi minash shaitanir rajim ẹnìkan àtẹnìkan wọn bu àwọn nítòsí ibi tánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa anabi wa sallallahu alayhi wa sallam wa sọ pé mọ mọ gbólóhùn kan tó ṣe pé tí ọ̀kan nu wọn bá fi lè sọ ẹni tí ń ṣe tí ń dà láàmú tí fi ń bínú ṣe ń bínú yẹn yóò kú o. àwọn sàhábà ní kí ni anabi ni a'udhu billahi minash shaitanir rajim. wọ́n sì gbéra wọn lọ sọ báwọn ibi sọlọ lọ ní kọ sọ káwọn òbí lẹ́yìn ní ṣètò àlùrọ̀jì wọn á sọ fún wa pé ti ń ti kí lẹ́ ń pè mí gánà rí ẹ o ṣètò àníyàn kò fẹ́ sọ́lẹ̀ gbóhùn ti ti jẹ kí lẹ́ ń pè mí gánà rí abẹ́fẹ́ tẹ́ sọ ògùn tí ń ṣe ọ̀fọ̀ ìwọ́ wa fi mú torí pé ṣètò àníyàn ti gbà mú kọjá sọ. ẹ̀yin náà wọ ẹnìkan ni kò sọ pé a'udhu billahi minash shaitani rajim ó lè jáwé lọ́kọ̀ fọ́ létí pé a'udhu billahi báwo ọ̀rẹ́ tí yọ̀ jẹ́ mi gbé ni ọ̀rọ̀ a'udhu billahi kọ́ là ń sọ yìí ọ̀dọ̀ ń lọ́wọ́ ni subhanallah ṣètọ́ni ni ṣètọ́ni fẹ́ kéèyàn ṣoríire gbogbo ọ̀nà téèyàn sì fi ní ṣe dáadáa ní ṣètọ́ni máa wá fún yàn tí ṣètọ́ni bá ti fẹ́ mú ọgbọ́n rí kúrò lójú ọ̀nà tọ́lọ́ tó fẹ́ sọ ọ́ ẹni ṣètọ́ni lẹ́yìn tó ti fẹ́ jẹ́ ni ọlọ́run wọ́n sọ pé a'udhu billahi minash shaitani rajim olùgbọ́lọ́lọ́n olùmọ̀lọ́lọ́n ó túmọ̀ sí pé àìsọ́ làìlá lọ́wọ́ àṣetàn tó bá ti lè sọ ọlọ́run lọ́ọ̀ náà ni torí pé olùgbọ́lọ́lọ́n olùmọ̀sí ni. bẹ́ẹ̀ náà ni a rí i pé ọlọ́run ọbẹ̀ lẹ́dàá tún pàkíyèsí wa. gbèsè bá fẹ́ kí alukur'an alukur'an kẹlẹ́mù lọ ọ̀rọ̀ ọrụ ọlọ́ọ̀ bẹ kí ọ̀rọ̀ ọrụ ṣètọ́ọ̀nì tẹ́rí yẹn ó ní aṣojú lọ́dọ̀ rẹ kò síbi tó fẹ́ gbà nígbà tí Ànábì sallallahu alaihi wasallam náà bá níkan pẹ̀lú ẹ̀ bọ́ọ̀lù ya akúrúntù yóò máa wá gbogbo ọ̀nà tí alukur'an yóò fi di nǹkan tó máa ń kí alukur'an lọ bó ṣe kí n tí ì sara alukur'an bọ́nú alukur'an ṣètọ́ni ọmọ wa tíyẹn bá máa kí alukur'ani ẹ̀rí pé ṣètọ́ni ọmọ dẹ́yàwó ntí ò rí bẹ́ẹ̀ ó lè pè é ntí èsì alukur'ani ó lè pè má so ara ṣètọ́ni fi asorí ibú náà gbogbo ẹ̀ lọ́lọ́sọ pé fa idha qara'ta al-Qur'ana fasta'idh billahi minash shaytanir rajim innahu laysa lahu sultanun 'ala alladhina amanu. وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون ọlọ́ni gbogbo àti òkè alukur'an sadi ọlọ́n níbi aburú àṣetán ẹni ẹ̀kọ́ àrùdù bìlẹ́hì mìíràn ṣetán rọ̀jì. agbọ́dọ̀ kíyèsí pé gbogbo alukur'an wà tá à ń bá ń ké gbọ́dọ̀ yìí láàfin bẹ̀rẹ̀ asadi ọlọ́n níbi aburú àṣetán tó bá yẹ pé súrà ló fẹ́ bẹ̀rẹ̀ a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim yóò wà lẹ́yìn rẹ̀ tó bá ti jẹ́ pé àárín gbùngbùn súrà ńlọ ti fẹ́ bẹ̀rẹ̀ a'udhu billahi minash shaitani rajim ó ti tó a'udhu billahi minash shaitani rajim ó ti tó ó bùkátà kó ṣe bisimilahi rahman rahim ẹ jẹ́ àkíyèsí àṣetọ́ni fẹ́ ti ara hàn rẹ mú ọ sọ ntí ìsara Al-Qur'ani para Al-Qur'ani ni. ayọ̀ lágbára lórí ẹ̀ àyàfi ká sáà di ọlọ́run. bàbá ti sáà di ní agbára tó kọjá sísọ lórí torí ẹ̀ lọ́lọ́run ṣe ń wa o. ó ní kò ní agbára kan ò ní agbára kan lórí àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò sí fi okùn àṣetọ́ni ṣẹlẹ̀ yìí tó ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ àlòkù ọ̀fẹ́ ti tó láti fi gé okùn àṣetọ́ni dànù kò sí fi ète rẹ̀ bó ti ṣẹlẹ̀ yìí bó ti ṣẹlẹ̀ léwu tó tẹ́ ẹ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo ó tùkà ní. àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ṣe pé olúwa ẹlẹ́dàá àwọn olórí ọba lágbára lórí ìwọ́tọ̀ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó bọ́ lọ́wọ́ ọba dúró bó wàá làwọn ọmọ ẹsẹ̀ rẹ̀ wọ́n lè lágbára lórí rẹ̀ àwọn ọmọ ẹsẹ̀ rẹ̀ nínú àwọn oníṣẹ́ láabi àwọn oníṣẹ́ dúdú àwọn oníṣẹ́ aburú wọ́n lè lágbára lórí rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ẹni tó wà lẹ́gbẹ́kẹ́gbẹ́ àwọn ẹni tó wà lẹ́gbẹ́ àdánù àwọn ẹni tó wà lẹ́gbẹ́ òfò ẹgbẹ́ panipani ẹgbẹ́ abẹ́ apọ́nmá dẹ́kun pàrọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bí àjẹ́ bẹ́ẹ̀ bí oṣó bẹ́ẹ̀ bí omèrè ọmọlẹ́yìn ṣètọ́ni gbogbo wọn nígbà tí ṣètọ́ni ọ̀gá ọba ti ní lágbára lórí gbọ́ láwọn ọba gbọ́ tọ́gbọ́n làwọn dúró bó wọn làwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ìdí ló tí wọn gbogbo àwọn wàhálà yẹn gbọ́ láwọn gbọ́ kò sí àmọ́ ike bọ́ àwọn mi ò dénú mi sọtúnṣọsì má bàa fi kẹjẹ mùnásìkí nìyẹn irú àwọn ẹlẹ́yin wàláì ṣètánì ọmọ fi wọn ṣeré báyìí ni bí kéré ọmọdé yọ̀wọ́ tó kòkò mọ́ wọn. nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀dọ́ rẹ̀ ni wọ́n ọ̀dọ́ rẹ̀ ni wọ́n ti ń wá sọ ọ̀dọ́ rẹ̀ wọ́n ti ń wá àbò. wọ́n á nàwó káàna rìjálù minal ẹ̀ǹsì yàrúdúnà bìrìjálì minal jìnnì fẹ̀zàdúhùn ràhàkà. àkọ́kàn nínú àwọn èèyàn wọ́n máa wá ààbò wọ́n máa wá ìṣọ́ sá apá kan nínú àwọn àlejànú kàkà kálejànú dáàbò bò wọ́n ẹ̀rù jẹjẹ ni wọn tún dákún ẹ̀rù títí ń bà wọn tẹ́lẹ̀ èèyàn jẹni tí ò dúró kọkàn ọba lẹ o tàkìtì pàkọ òdodo lórí tó bá ń sáré tó ń wá ìsọ́gbàbò míì bẹ́ẹ̀ tó dọ̀ ọlọ́run lọ́kọ́lẹ̀ wàláhì òní rójú òní ráyè agbákòdodo ní ọmọ ẹsẹ̀ ọláyé yìí àìrójú bíi tọ́lọ oní ọmọ àdọ́ ọlọ́run nítorí pé ọlọ́run ọba onìkan là á gbára lé onìkan là á dúró táàtì wà lábẹ́ ààbò táàtì wà lábẹ́ ẹ̀sọ́ tí ṣètọ́ni egiri yẹn gbèsè ọwọ́ akọtọ lọ́ǹtì ọwọ́ ń wá sọ gbàbọ̀mí tan rẹ̀ dànù ọlọ́run lẹ́ni tó bá gbà mí gbọ́ tó sì bá mi dúró lódodo tọ́gbẹ́kẹ̀lé mi ṣètọ́ni ò lè lágbára lórí ẹ̀ táwa ni ṣètọ́ni lè mú ọlọ́ni innama sultanuhu ala alladhina yatawallawnahu kò ní agbára kan lórí ẹni ká yàtọ̀ sáwọn ẹni tí tó bá gbà lọ́gà ẹni tó gba ṣètọ́ni lọ́gà tó gba ṣètọ́ni lálágbàkàyà tó gba ṣètọ́ni lálárànṣe ẹlẹ́kùn tẹ́nìkan bá ní kẹrin ṣe ṣé ẹ̀yìn ọ̀rọ̀ apàtì ẹni tí ṣètọ́ni bá sá lọ bá tó bá ní kọ́ ọ̀run ṣe kọ́ bò lẹ̀ àwọn lẹni tó ṣe wípé ṣètọ́ni máa rí mú àwọn ni ṣètọ́ni máa dúnkù lájà má àwọn ni ṣètọ́ni ìní máa dẹ́rùbà àwọn ẹ̀tọ́ yẹ kó lòun lè dáàbò bò torí pé wọ́n ti ṣètò àwọn gan ni ò ní lè dáàbò àwọn ni ọmọ ọdún kòkò ma ọlọ́ni walladhina hum bihi mushrikun àwọn ẹni tí wọ́n mú ṣètọ́ni lẹ́ni tí wọ́n fi ń sorogún sí Allah àwọn gan ni ṣètọ́ni lágbára lé lórí ọ̀fẹ́ bọ́ lọ́wọ́ kí ṣètọ́ni ọmọ sí ọ bó ti ṣe fẹ́ bá ṣètánìtì bá ìrọ̀lẹ́ẹ̀tì oríire ọjà tiẹ̀ wá dẹni tó ṣe kọ́ bọ́ ọbọ̀ lọ́wọ́ gbogbo ewu ọbọ̀ lọ́wọ́ gbogbo aburú kọ́lọ̀ ẹlẹ́dàá kó gbà wá lágbàtàn kó gbà wá kó lọ́wọ́ ṣètọ́n kó gbà kó lọ́wọ́ àwọn ọmọ ogun rẹ̀ kó ṣàánú wa. ó wà nínú hadith tí imaamu Bukhari àti Muslim tí wọ́n gbà wá ń ti fi hàn wá wípé àṣetọ́ni tẹ rí yẹn kò sẹ́ni tí kò lè dẹ́ sí kò sẹ́ni tí ò lè di àwọn ọmọlẹ́yìn rẹ̀ sí kò sẹ́ni tí ṣetọ́ni ò lè di àwọn ọmọlẹ́yìn rẹ̀ sí. Safiya bintu Huyay ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ànábì sallallahu alayhi wa sallam ọjọ́ ni ti ń ṣe al-i'tikaf ó sì àtìpó sínú mọ́ṣáláṣí láti fi ṣẹ̀sìn fọ́lọ́ nínú oṣù Ramadan fa àtẹ́yìtòhò mo wá bá nàbì sallallahu alayhi wasallam àzòróhù lẹ́yìnlá lẹ́ni tó wá sàbẹ̀wò sí lálẹ́ ẹjọ́ kan ah ìyàwó ẹni lè wá bá ní níbi tá a máa ti ń ẹ̀rtìkáf nítorí pé ó ti ń ro ó tó jọ mẹ́ta tá a ti rí lálẹ́ wa ọ̀rọ̀ náà lásán wọ́n jọ sọ kò sínú pàǹdì márẹ́ ni o kò sínú pàjọ lájọṣepọ̀ kan nu mọ́sálásí o lásìkò téèyàn ṣe ẹ̀rtìkáf kò gbọ́dọ̀ bóbìnrin lájọṣepọ̀ ọlọ́ni wala tubashiruhun wa antum aakifuna fil masajid ẹ gbọ́dọ̀ máa faranura pẹ̀lú àwọn ìyàwó yín lásìkò ìgbà tẹ́yin ṣe ẹ̀ẹ́tìkáf nínú àwọn mọ́ṣáláṣí gbogbo sọfíya kíkí lọ́wọ́ kí ànábi sallallahu alaihi wasallam ọwọ́ abajókòó nínú ibi títí ṣe ẹ̀ẹ́tìkáf tó ó ní mo wá bá ànábi sọ̀rọ̀ ahadastuhu mo bá sọ̀rọ̀ faqum thumma qum lẹ́yìn mo wá dìde fanqalabtu wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pa ẹsẹ̀ dà pé mò ń lọlé faqama ma'i liyuqallibni anabi sallallahu alaihi wasallam wọ́n ti dé pẹ̀lú mi láti bá ń pẹsẹ̀ dà díẹ̀ ọfẹ́ sìn mí. ibi tí sọ̀fíyà yìí wá ń gbé ó jẹ́ ilé Usama ibn Zayd hibbu rasulillah sallallahu alaihi wa alihi wasallam ibn hibbi rasulillah sallallahu alayhi wa sallam ẹni tí ànábì nífẹ̀ẹ́ sí tó tún jọ mọ ẹni tí ànábì tún nífẹ̀ẹ́ sí ilé rẹ̀ ni ibi tí sọ̀fíà ń gbé ibi tí ànábì ti ń bá ìyàwó rẹ̀ yí pẹ̀sẹ̀ dà tí wọ́n lọ lárakùnrin méjì kan nínú àwọn ará Madina làwọn bá rìn kọjá méjì sẹ́ rìn kọjá wọ́n bá rí pé ànábì sallallahu alayhi wa ní ń bọ̀ wọ́n rà ànábì ẹnìkan sì jó obìnrin ń bọ̀ pẹ̀lú ànábì làwọn bá tẹsẹ̀ márìn wọ́n tẹsẹ̀ márìn wọ́n bá rí mọ́bi tó ń lọ wàkọ́lẹ̀ nàbí yìí sọ̀lọ̀ lọ́kùn àlẹ́yìí wà áàlìkì wọ̀sùlẹ̀m ànábì wa ìké àti ọlọ́ọ̀kọ́ máa bá wa sọ pé alẹ́rìsílẹ́kọ́ máa ẹ máa rìn ní mẹ́lọmẹ́lọ ẹ má sáré ẹ má rìn àrìn fẹsẹ̀ kọ ẹ má sàṣàṣubú ìnáwó sọfíyà tó fi ń tò yìí obìnrin tá a mi sọfíyà ní jẹ́ ọmọ xòyẹ́ yìí àyà ìyàwó mini. kò lè rí bẹ́ẹ̀ nítorí ẹ máa sọ fáwọn pé Allahu akbar hmm. ọlọ́run là wá ọlọ́run gbà wá mẹni tí ń ṣe ó ibi tá a ká lẹ́bi mọ́lá náà dà ẹ sí wí àwọn ibú tẹ́lẹ̀ náà àwọn kẹ́ bà nẹ́bì jẹ́ ni ní fẹ́ gbọ́ kí ni bẹ lẹ́yìn rẹ̀ ọwọ́ pé ibi tẹ́ ẹ ti ká mọ́ ibi tẹ́ ẹ ká mọ́ ọ̀dà ó tó ẹ àwọn kan ń òkun náà nu àbẹ́rẹ́ nǹkan náà bàbá sì wí ní ìmánì ìmánì náà nu tẹ́lẹ̀ náà ẹni tá a fẹ́ sun jẹ tọ́lọ́ fi po para sẹ́wọ̀n kí ní ó fi tètè dáhùn bẹ́ẹ̀ ni ẹsẹ̀ tí wọ́n bá wọn tó bọ́ọ̀lù ẹ̀ tó ti wá ìgbà àwọn tí wọ́n máa mọ sọ ẹ̀yin náà ẹkọ ń bẹ ń bí o ṣètọ́nì ń bẹ pẹ̀lú ẹ máa di gbogbo ọ̀nà burúkú ẹ máa di gbogbo ọ̀nà burúkú obìnrin kan pé òun fẹ́ wá rí ọ òun fẹ́ wá rí ọ tọ́ àwọn gbà tó lóun fẹ́ wá rí ọ ìwọ nìkan ló sì ń bẹ́ ń kò ń ẹ bọ́ síta gbára ẹ jẹ́ gbogbo yín ya máa sọ́kọ́ ya inú ẹ dáadáa nàmbà tàti tù rẹ gbé sókè. ìfẹ́ kẹ́lí kọ́ fetí kọ́ à ah, bàbá tí wàá jẹ́ pọ̀rọ̀ tí wọ́n fi ní fetí kọ́ kìí wọn máa bá sọ. ní sọkọ ẹ ní sọmọ ẹ ní sẹ bàbá ẹ ní sẹ gbẹ ní sẹ àbúrò ẹ ní sì sọmọ ẹ̀gbọ́n bàbá ẹ ọmọ àbúrò bàbá ẹ ká ní fura tó ọba file lọ sọ̀rọ̀ alẹ̀ ibi tí o ti máa sọ ní pé àwọn táwọn pè lẹ́lẹ́sìn náà tán láwọn ń wa àwọn náà mọ̀ àbẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ wọn náà wàá mú wọn yàrá ẹlẹ́yìn sọ̀rọ̀ mi pàtàkì ni yàrá wà lẹ́tí wá jáde bá jáde o ní o. ńgbà rí yín ò yín ẹ torí ẹ ẹni tí ó jẹ́ kí wọ́n bọ̀ jẹ kí wọ́n sì má lè fọra rẹ̀ mọ́ tí wọ́n lọ sọ̀rọ̀ rẹ̀ láì dá tó ní rí ní tó fi gbádà nù mọ́ ṣe láti pìlẹ̀ tó ń bá ń ṣe rìn nígbèrígbèrí ibi tí wọ́n ti lè rí pàǹtí ọ̀rọ̀ kan wé mọ́ ọlẹ́sẹ̀ ó tètè yàn náà ẹ wá o ní ti ń ṣẹlẹ̀ báyìí báyìí lórí o ẹ má ti ṣètò àná olóyin o anabi sallallahu alaihi wasallam nígbà táwọn èèyàn yẹn sọ bẹ́ẹ̀ anabi wa ni abẹ́ẹ̀ni bá a ti wí nánu inna ṣaitana yajri minal insani majra dam aṣetọ́ni ń sáré lára èèyàn bẹ́ẹ̀ jẹ́ ń sáré torí rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀fìrìn ẹ̀ yá ojú yín dáadáa ìyàwó tẹ̀lé léyìí gbà tí ó di lọ́la ní ìsìn kì í ṣe gbogbo ẹni tó bá gbà lọ́nà gbà bọ̀ bí ti máa gbọ́rọ̀ ní dáa nílùú kan àyíká wọn àti wọn ti máa lọ tajà nílùú òkèèrè gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà ń bẹ̀ tó bá ti dijọ́ júmọ̀ àbáyé lẹ́yìn bá ti jáde lẹ́yìn sọ̀láàtù júmọ̀ oníkálukú lọ sọ́jà yẹn wọ́n lọ ra àwọn nǹkan tó jẹ mọ́ ẹni tí wọ́n máa ń lò nílé tí wọ́n ti rí tipẹ́ bí irú bí ọ̀nlá bí lóru bí kán àwọn kan àti wọn máa ń kó wá síbẹ̀ láti orílẹ̀-èdè gbogbo tó. ẹnìkan wà lọ bẹ̀ wọ́n fẹ́ lọ wò pé báyọ̀ rí nǹkan kan rà ń gbogbo èèyàn náà sì wá kálukú ń tọ́ wá wá ẹnìkan ọ̀rẹ́ nìkan wọ́n àti kejì tọ́jú ọjọ́ yọmú sept apá kan nínú àwọn ẹni tó lọ sọ́jà ẹ̀wọ̀n kí wọ́n ti fẹ́ sun ọjẹ tẹ́lẹ̀ òtún á lọ ah, ibi tá a mọ́ náà bó ni mo lọ wọn á bẹ̀rẹ̀ sí pé ọpọlọ rẹ bó mo lọ lánàá kí lọ yàtọ̀ sápẹ apẹ́ àlọ́sẹ̀ sọ̀ láti olùjúmọ̀ níbo mo tún lọ. Hmm. náà wá tètè lu agbárí ó ní bó lẹ ká mọ́tẹ́yìn náà lọ wà ń nítorí pé ó lè rí yàrá láti yàrá náà lọ bẹ. ọjà tí kà gbogbo àwọn nǹkan tó ní í pẹ̀lú ń tẹ́ eléyìí téèyàn yi rí bẹ́ẹ̀ ní gbogbo àwọn ibi tí wọ́n ti ń tajà táwọn èèyàn sì máa ń rìn síbẹ̀ lọ́jọ́ júmọ́ à pé báyà mo lè rí nǹkan kan nínú àwọn a máa lò nílé ti dọ̀dà rẹ̀. ẹ̀rọ o ibi tá a ká lágbájá mẹ́lá nà ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ àlọ́ tí ò dúró gbá bọ̀ títí dòní nígbà tí wọ́n pàdé lórílẹ̀‐èdè wọn wọ́n lè máa tún fi bàjẹ́ pé ẹnìjọ́ pé ibi tí wọ́n pa mọ́ ń gbà yẹn àwọn nǹkan tẹ́sí kó fi máa bà yín jẹ́ sẹ́yìn òní máa bẹ́ẹ̀ ṣe gbọn ìbàjẹ́ ń kú lára yín ẹ má rìn ní gbèrígbèrí bẹ̀. àti mọ̀ pé àdúgbò kan àwọn aṣẹ́wó ló máa ń gbé bẹ̀ àti pàkíyèsí ìjọba títí ìjọba ò rí parẹ́. àwọn náà fẹ́ gba abẹ sọdá sí títì kejì ìwọ́n sì jẹ́ lè máa mú má gba abẹ o. tó o bá gba abẹ wọ́n sọ pé bàbá lọ bó bàbá lọ lé aṣẹ́wó. àti mọ̀ pé ògèdè babaláwo ni lọ́tún àti lọ́sì má gbàgbé o níta bá gbàgbé ìwọ náà lọ gba àṣírí kanu. bẹ́ẹ̀ni ibi báwa tá a mọ̀ yí pé àwọn olè ló ń pẹ̀rù pamọ́ síbẹ̀ má páàkì mọ́tò rẹ sítòsí ibẹ̀ torí ọba páàkì mọ́tò sítòsí ibẹ̀ kò sí ọ̀sẹ̀ tó fi fọ́ra rẹ má wọ́n pò náà ra ọjà business. so gbogbo àwọn nǹkan tó lè bó ko èèyàn jẹ́ bẹ́ẹ̀ èèyàn máa gbìyànjú láti jìnnà sí i torí ẹni tó fẹ́ tún tiẹ̀ ṣe wọn ò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ ẹni tó fẹ́ ba tiẹ̀ bí gbèsè ayé ti ṣe rí nù àwọn tó bá sọ̀rọ̀ alẹ̀ tẹ̀tẹ̀ títí ẹ bá ti bọ́ ọkàn máa jà pátápátá ní tẹ́ ẹ̀kú ò ní lè fọ́ọ̀nù mà sọ táwọn sì ń fẹ́ wọn ti rí eléyìí túmọ̀ sí pé àṣetán olómọ ń sọ aburú sínú kan àwọn èèyàn wípé kí wọ́n máa sọ nípa ọmọlàkejì yóò fi àìdá sí wọn lórí ahọ́n kí wọ́n máa wí nípa ọmọlàkejì nítorí nǹkan méjì kan tí ìbá sí kí wọ́n fẹ́ bọ̀ jẹ nínú wọn bọ̀ jẹ kí nǹkan rẹ̀ ọmọ lọ déédéé hùn kọ́kàn rẹ̀ ọmọ àbàjẹ́ hùn ibẹ̀ ni dùnú àwọn olórí bú wa torí ẹ̀ wọ́n máa yẹra fún tó lè fún wọn ṣẹ́ṣe mẹ́jọ jẹ́ pé ìwọ ló kó èròjà tí wọ́n fẹ́ lò láti rí sí àṣetọ́ni ṣe mẹ́jọ jẹ́ pé ìwọ ló kó wọn lọ́wọ́ rọrùn so ó yẹ ká nífura ó tún wá nínú hadith tó gúnrégé. eléyìí Abu Hurayra radiyallahu anhu tó gbà wá látọ̀dọ̀ wa sallallahu alayhi wa alihi wa sallam nípa àwọn ètè burúkú tí ń bẹ lọ́wọ́ kọ́ da fún wa o ìsánà tí ń sánà fún wa ni bí ó ti bàjẹ́ tí ò ní dáa ẹ wo ojoojúmọ́ yìí wákàtí márùn-ún ó ń ló kí nínú àwọn nǹkan míì torí pé ìgbà tá à ń ṣe ọ̀pọ̀ púpọ̀ ó ju zakat lọ ọ̀pọ̀ púpọ̀ ó ju siyamu lọ ọ̀pọ̀ púpọ̀ ó ju hajj lọ a lè má délẹ̀ márùn lójúmọ́ ó yẹ nímọ̀ nípa rẹ̀ dáadáa kò sì yẹ kẹ́nìkan pè wá ló pè ń bẹ̀ kó rí sọ nítorí pé níta ń ṣe lẹ́ẹ̀ márùn lójúmọ́ bá a bá sáì má ọ̀dájú pé ọ̀dájú pé tí wọ́n ní ká ṣe lẹ́ẹ̀kan lọ́dún àní mà. èyí tí wọ́n ní ká ṣe lẹ́ẹ̀kan nù gbèsè ayé yóò sókun sí wa nígbà tí márùn tẹtẹlẹ kan ọdún ní ma gbèsè ayé ní ọwọ́ ayé mi àwọn mùsùlùmí lónìí púpọ̀ nínú wọn burúkú ni wọn sọ láti tí ṣe irọ́ burúkú ìgbára gbóná lásán dànù dànù tó bá ti dúró yẹn ẹ̀rí dúró bẹ́ẹ̀ni kan máa ń lọ sí máa yóò tún máa wọ pé àbọ̀kọ́ náà ni ẹ́ ìwọ́tọ̀ yẹ kọ́ ọmọ ọ̀bọ̀ tààrà kí n lè rí ọ. a sọ fún bàbá kan pé kó ló ṣe ń ṣe báyìí lórí sọlá ọwọ́ akọ mi lójú. a subhanallah wọ́n sí wíńdò lẹ̀ èèyàn sì ń kọjá bọ̀ oníṣòwò a ṣe wọ́n wá ti wíńdò kátàgùn ọmọ fẹ̀sì ọ̀dọ̀ subhanallah alazim. anabi muhammed sallallahu alayhi wa sallam ní ẹgbàá wáyé oní ìdánù dáwọ́ ń pèpè fún sọlá ṣètò ni máa ń sá ni. ẹ dúró wàlẹ́hu bùrọ́kọ̀ ànábì ni yóò máa ké yóò máa hu húúú torí kò ní fẹ́ kí sọlá ti tẹ́ ń pè yẹn kó wọ́n gbọ́ torí sábàbí kan. ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní tó máa ń pèpè fún sọlá kò sí nínú ilé ayé wa yìí bóyá abẹ́mi bóyá nǹkan bọ̀rọ̀ gidi bóyá ń tó súnmọ́ àbí ń tó dìnà ó ṣe fojú rí ni kò ṣe fojú rí ni tí ó gbọ́ ìpinnu tí ń pèpè òun àyàfi kọ́ jẹ́rìí gbé tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù. àṣepọ́nì òṣìṣẹ́ jẹ́rìí gbé ẹnìkan bá soríire ìdínú yóò máa wá hu torí kí wọn sétí kí ni bá wá pé mo jẹ́rìí pé mo gbọ́ anabi sọlọ alaihi wasallam níbi ó sì máa ṣe nìfẹ́ yìí dá kóbìyà sábà bá pèpè fún sọlá àti tán ni ó tún darí yọ wà yóò tún jókòó tẹ́ gbọ́ sọlá àti máa lọ má ti lọ ìkọ́ ọmọ tún kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún má lọ nígbà tí èsì pé wọ́n lè máa mú lọ tẹ́lẹ̀ mọ́sálásí kò sí burúkọ tẹ́lẹ̀ lè jó kò burúkọ tẹ́lẹ̀ a ti fẹ́ wòrán kò burúkú ọtẹ́lẹ̀ orò àmọ́ mọ́sálásí má lọ tẹ́lẹ̀ rẹ̀ tọ́ tọ́ba wá di pé wọ́n ti ń sèkọ́ ọmọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí lọ sàlùwàlá lọ sàlùwàlá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí tọ́ba gbàgé ó lè ní à abẹ́lẹ́ yìí ó ti ìtọ́ ti yí ó rí i pé ìtò yí ìtọ́ yí ìtọ́ yí ìtò yí ó ti ṣe rákà méjì ṣètọ́ni ọmọ àdọ́ ọlá àmọ́ nítorí kọ́ ọmọ bàtètè darapọ̀ máwọn ẹni tí ń sin lọ́hùn fẹ́yìn afẹ́wé bàbí ha tọ́mọ wá ń ṣe kọ́ọ́mà àdùbọ̀rọ̀ ṣètọ́ni ó tún sá. wọn fẹ́ gbọ́ gbogbo tó bá ń ṣe pẹ̀lú orúkọ náà fẹ́yìn akóbìyà tó bá parí ìkọ́ọ́mà tán àkóbàlà ṣètọ́ni ó tún darí yóò tún padà sáàrin yín. hata hata yọ̀kútúrọ̀ bẹ́yìn ẹ̀ńsán ni wọ́n kọ́lbẹ̀ ṣètọ́ni ọmọ wa wọ́n náà láti ya ìwọ àtọkàn rẹ̀ yóò dúró sáàrin èèyàn àtọ́kàn rẹ̀ kò ní jẹ́ kó fọkàn bá sọ láti yẹn lọ. sẹ́bẹ̀rì mọ̀ pé ìgbà bá ti bẹ̀rẹ̀ sọ láti ṣetán ni wọ́n máa sọ pé ó kọ̀rọ̀ kẹ̀dá wọ kẹ̀dá rántí nǹkan báyìí báyìí náà. aago gbàgbé láàárọ̀ pé bàbá alágbájá mú wá fọ́ wọ́n sọ pé kẹ́ báwọn kẹ́ báwọn wá bàtà tó ṣe dẹ̀ sọ máa wọn. ó ti gbàgbé níbo ló kó wọn sí ganan. Ah, inú dúrọ̀mù kò sí o ṣé èsèpò ti náwó ìnà o ọjà tètè sí tó ṣe kọ́ lọ owó torí tọ́ba àwọn ọmọ kó owó ọ̀pẹ tẹ́tẹ́ ní kó imú ọba máa wo pé kí lè má mu tètè sálámà bàbá àlẹ́yìn lè má mu ọmọ àwò nígbà tí lè má mu ni alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil ó nìkan iná ọ̀rẹ́ iná ń bẹ bàbá lè má mu alamunasira lẹ nka tó lọ ẹfẹ wádìí bi tó kó o sí so ìbẹ̀rẹ̀ ti rí tẹ́lẹ̀ mi kó nù sọ ẹgbẹ́ ká torí ibi tí ṣètọ́ ni ń bá lọ́dọ̀ so ntí ronú kìí ṣètọ́ náà kò ronú so ẹ̀rọ ẹ̀rọ ti sálámà láì orí ìdúró ni ó ti sálámà tiẹ̀ yóò ti bẹ́ dáadáa òun ronú nǹkan tó ah òun dúpẹ́ tó ń rántí ni tó fẹ́ ba tó fẹ́ ba tó fẹ́ da rú gbogbo lọ́bẹ̀rẹ̀ sí rántí tọ́lá ti sálámà gbogbo nǹkan rántí lọ́ba tún gbàgbé pé a ah, àwọn nǹkan báyìí báyìí báyìí tí mo rántí níbo ló tún sá lọ because iṣẹ́ tí wọ́n fẹ́ kí ṣètọ́ ni o ṣe láàrin wọn ti parí kọ́ ọ má rí sọ láti ṣe kọ́ ọ má ní ládàá kan bẹ̀ òun sì ti achieve ń tó fẹ́ achieve ìwọ tiẹ̀ tún bá kọ́ wọ́nà tó fi gbára rẹ lọ́wọ́ rẹ ní sọ láti ti ń bọ̀ ni ẹnìkan wá bá ìmáàmù Abu Hanifa rahimahullah ó sọ fún yín pé. mo gbówó pamọ́ ẹ̀sìn máa bí tí mo gbé sí kí ni mo lè ṣe sí àwọn olùmọ̀ẹ̀sìn Islam àwọn èso babaláwo àwọn èso bàbá yẹn wò a apá ma pápá káfí bá wo bí tó wá kówó sí irọ́ lásán bó wú ọtí ẹgbẹ́ rà sùn pẹ̀lú ọ̀pọ̀ òfò tó ń gbé kàn àti yanrìn ránu ó lè rí láéláé apẹ̀rẹ̀ jàbẹ̀ ó lè rí láéláé kùránì kò nígbà àwọn abólúmọ̀ islam ẹ̀ e wò yàtọ̀ àwọn tí ò ní kọ́ lọ mú wá wọ ṣiṣẹ́ kan ó rí ó lè rí owó lọ sọnù rí tó lórí ibújẹ orí ó lè rí tọ́ Abu Hanifa wa sọ fún pé lọ́sàlùwalá kò méjì tó dọ́ àmọ́ ni pé ọ̀gbọ́dọ̀ ọ̀rún nǹkan kanú rẹ̀ àfọlọ́ lọ́sàlùwalá torí ti ń ṣe ó sì pinnu pé pẹ̀lú nìkan ní màrún ní màrún ń parí ó sàlù alátán Allahu akbar ó ti bẹ̀rẹ̀ sọ láti bá aláṣẹ tó àwọn àgbẹ̀ ọgọ owó tó gbé síbi báyìí sọ pé jọ̀hún sọ ma pé a àbótọ́ ni àbí rọ́ọ̀yì bàbá ṣètò láti kẹ́kẹ́kẹ́ à kó lè ọmọ lọ gbàgbé so bàbá sálámà ó ṣe sálámà báyìí kò tún wá bá lè má mú ma ìmáàmù sani kò ṣe sọ láti rákà méjì kò sì gbọ́dọ̀ fi ronú nǹkan kan àfọlọ́ so kọ̀ wá jíṣẹ́ fún ìmáàmù pé mo ṣe dáa ń ṣe dáa ọkọ̀kọ̀ lọ bí tíṣe tó ń sọ fún pé owó wà lọ́ba lọ gbowó ha àṣebi tí mo gbowó sínú ọwọ́ àṣẹṣẹ wàá dọ̀ ìmáàmù Abu Hanif rahimahullah ni ẹ ṣeun gan mo ti rówó ah, bóòlù ṣe mi ṣebí sọ láti la ní lọ ṣe àti lọ́ọ̀ gbọ́dọ̀ ro nǹkan kan àfi Allah ó ní à bẹ́ẹ̀ mo ṣe ṣe Allah àkùrẹ́ ní nǹkan náà bá sọ fún mi pé kí ibi tó gbowó sí ọkàn fẹ́ máa fasikò ṣòfò tètè lọ gbé òní òkè bó lẹ́sẹ̀ apari sọ láti ọ̀dà jazakumullahu khairan tàbí òye akàn hmm, apàṣẹ. sòṣè tọ́lì ni gbogbo ń tẹ̀sí gbàgbé láyé ẹ̀fẹ́ yìí náà mọ̀ ẹ̀fẹ́ yìí náà ń ṣe sọ̀láàtì gbogbo ń tẹ̀sí gbàgbé lẹ́ẹ̀mọ́ arántí torí kò fẹ́ kẹ́ ẹ fọkàn sí lọ. sọ̀láàtì tẹ̀sí rí yìí tí wọ́n bá da sọ́nà mẹ́wàá pé ládá mẹ́wàá lónìí ẹ lè rí kan múnú ládàá àfi lódì wọn tẹ́ ẹ bá fi ronú nípa ọlọ́run tẹ́ ẹ fi rántí ọlọ́run. lóbi tí pété bá parí sọlá ẹsẹ ẹlòmíì ò ní ládàá ìdá kan nu mẹ́wàá ẹlòmíì ànábì ní sọ fún abẹ́yẹn o ẹlòmíì ò ní ládàá ìdá méjì nu mẹ́wàá tààrà gbàdájì gan ọsọ wọn ọsọ wọn ṣé ẹ̀yin ronú ọlọ́run gbà tẹ̀ ń ṣe sọlá ṣe wẹ́ẹ́ sá wọn ni a ṣe ká ṣe ká mẹ́nu kó o lánàá káyọ ńlá níta máa rò náà ni pé àwọn kan wọn ti wa wọn lórí la wọn èyí tá a ló nǹkan lọ ni abẹ́ <laughs> nínú salad ìní spanner ti lọ abẹ́ ẹni kan mẹ́ gbogbo táwọn èèyàn máa ronú wọ́n ti gbàgbé Allah sẹ́yìn sẹ́yìn ti lọ́wọ́ sọlọ onítẹ̀ ń ṣe kò ní yé jẹ́ni tó kọjú sí yín lópin ìgbà tẹ̀yìn ọ̀bá ti gbójú kò tó bá wo ibi tẹ́ forí kàn ọlọ́run ọ̀jẹ̀ pọ̀ kọjú sí yín tó bá ti wá gbójú kò ń bẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa yóò gbójú kò lọ́dọ̀ yìí. anabi sallallahu alaihi wasallam wa ni ṣètọ́ni wọn máa mú yàrá ti gbogbo nǹkan hatta la yajri atalẹ́sán sọ́lá am arba'an débi pé kò ní mọ̀ ṣebí náà lọ́ba sùdúdù sáwó kọ̀bìlì àbí báyìí abẹ́ rí nǹkan mẹ́. àbẹ́bí wa ní fẹ́ẹ́dá lẹ́mìẹ́dìrì àtẹ̀lẹ́sẹ̀ ń sọ́là am arba'an sajada sajada tayé sáwó. ṣé ọba mà tí rúbẹ̀ bá ti ṣe é ajẹ́ pé wàá forí kanlẹ̀ ní ìforí kanlẹ̀ méjì ìjìgbàgbé. báwo lẹ́sẹ̀ ṣe ẹ̀ mọ̀ bóyá mẹ́ta lẹ́sẹ̀ àbí mẹ́rin mẹ́ta ti dájú. ẹ dìde kan kun ó pé mẹ́rin tẹ́bá tí wàá ṣe mẹ́rẹ̀ẹ̀rin tán ẹ wàá forí kanlẹ̀ kẹ́ tó sálámà ẹ forí kanlẹ̀ kẹ́ tó sálámà àṣetọ́ni yìí báyìí ó burú bàjẹ́ o iná lọ́lọ́ ẹlẹ́dàá á ṣe pa ọ́ ká máa sáàdì òun níbi aburú rẹ ètò wa ga jù nínú aburú rẹ̀ ó ní ìròyìnròyìn tí máa ń sọ síyàn lọ́kàn ìròyìnròyìn tí àṣetọ́ni máa ń sọ síyàn lọ́kàn ó ń lọ ga nínú aburú rẹ nínú aburú àṣetọ́ni wọn náà ní pé àṣetọ́ni máa ń jáyàn lólè àṣetọ́ni á máa jáni lólè á máa jówó àwọn èèyàn yóò jó oúnjẹ yín lọ́fẹ̀ẹ́ yóò mú mi yín lọ́fẹ̀ẹ́ yóò wọnú lẹ́yìn yóò sunú lẹ́yìn lọ́fẹ̀ẹ́ torí ẹ̀ gbogbo oúnjẹ tá ń jẹ láyé tó láti ṣe bísímìlá níbẹ̀rẹ̀ jíjẹ oúnjẹ yìí. gbogbo omi tẹ́ mu àti nǹkan míì tọ́tọ́ ipe kéèyàn mu tẹ́ kùnà láti ṣe bísímìlá nígbà tẹ́ fẹ́ gbé sẹ́nu kò sí tàbí ṣùgbọ́n o ẹ̀yin àti ṣètọ́ni lẹ́ ń jọ ń jẹ ẹ̀yin àti ṣètọ́ni lẹ́ ń jọ mu kò sí tọ́kan ṣètọ́ni kọ̀ọ̀rẹ́ nìkan sẹ́ tó bá ti kọ̀ láti dárúkọ ọlọ́run tó ń jẹ tọ́jẹ ọkọ̀ láti dárúkọ ọlọ́run sí ń tọ́ fẹ́ mu rántí pé wọ́n àti ẹnìkejì rẹ̀ nú àṣetọ́n iná lẹ́jọ́ máa jẹ́ iná lẹ́jọ́ máa mú torí ẹ̀ ẹ yẹ kí oníkálukú wa kó lọ́ọ́ mà pé ṣetọ́n kò lẹ́nìkan kan tí ì sànù ẹni bá ti kó sínú tàkúté tó dẹ́lẹ̀ ajẹ́pẹ́ tàkúté rẹ̀ dẹnu inú tí ó dùn ẹni tí ó bá wọlé rẹ̀ jẹ̀ máa tó bá kùnà láti dárúkọ ọlọ́run kó tó wọnú lé bisimilahi walajna wa bisimilahi kharajna wa ala rabbina tawakkalna ẹ ká lọ ma gẹ́gẹ́ bá ti dárúkọ ara ma eléyìí ìsọ̀nlá àbọ̀nlá ni sani tó ma kó tó wọlé rẹ̀ ó wà nù hisnul muslim kọ́ kó wò dáadáa kọ́ ha sórí. So بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى ربنا توكلنا abukata ka tuma rẹ̀ yorùbá fún ìwọ́tọ̀ ọ̀fẹ́ kọ́ àti máa wí torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkàn rà yẹra fún bí wọ́n ti ṣe ní ká wí ni ìtumọ̀ ni wọ́n máa sọ ṣètánì sì lè má yẹra fún ọ kó tó wọlé bisimilahi walajna wa bisimilahi kharajna. wa ala rabbina gbọ́dọ̀ oríṣi mẹ́ta ó wí kó tó wọnú lé rẹ wàyí o ẹnikẹ́ni tó bá ti lè kùnà láti wí orúkọ ọlọ́run láti dárúkọ ọlọ́run kó tó wọnú lé rẹ àṣetọ́ni ọ̀bọ̀ wọlé o ṣetọ́ni ọ̀hún jẹun láì gbà yọ̀ǹda mú láì gbà yọ̀ǹda. yọọ máa gbélé yín lọ́fẹ̀ẹ́ láì gbà yọ̀ǹda nítorí wípé ẹ kùnà láti dárúkọ Ọlọ́run ṣáájú jíjẹ ṣáájú mímu ṣáájú kátó wọlé aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله الإمام ابن أبي الدنيا رحمه الله مقبع ركنا لا تدعى قاكنين عن سواج واريري wípé àwọn àṣetọ́ni méjì kan wọ́n pàdé ara wọn ṣètọ́ nìkan wá ń sọ fún kejì pé má lè ọ̀rọ̀ kẹna hìlẹ̀n tí ò sí tí mo rí tó ni bẹ́ẹ̀ láàbí ni nítorí ṣẹlẹ̀ ni pé ẹni tẹ́mi ń bẹ pẹ̀lú rẹ̀ ẹnìkan ni tó ṣe pé in akala dhikra Allah kò lè yìí láì lọ eléyìí a máa kọ dínà mi láti ronú وإن شرب ذكر الله فلا أشرب معه ترى منكك kò ní mú láì dárúkọ Allah eléyìí máa mú mi má rí mu pẹ̀lú ẹ̀ wa idha dakhala baytahu dhakara Allah tí ó bá tún wọnú ilé rẹ̀ yóò tún dárúkọ ọlọ́run fa abitu kharija ad-dar eléyìí máa mú mi kọjá pé òde ilé ni màá máa sùn o ṣètọ́nì kejì wá sọ pé làkì ní ìmọ̀ ọ̀rọ̀ jùlẹ̀ ní èmi ń tèmi ẹni tí mò ń bẹ pẹ̀lú rẹ̀ ń tèmi ẹnìkan ni tó ṣe pé in adala lam yusammillah fa akulu ana wa huwa tí ó bá jẹun kì í dákọ lọ eléyìí wá fún mi láǹfààní kí n máa jẹun pẹ̀lú rẹ̀ wa in shariba lam yusammillah tí ó bá tún mu nǹkan kan kì í dákọ lọ fa ashrabu ma'a èmi máa wá mu ntí máa mu pẹ̀lú ẹ̀ wọ́n ìndọ́kọ̀lẹ̀ dà ọ̀rọ̀ hù lẹ́mìísẹ́mì lẹ́ gbogbo ìgbà tí ọba ti wọnú ilé rẹ̀ dídá kọ́ lọ fọ ọdọkọlù máa èmi náà máa wá bá wọlé wọ́n ìjẹ́ ọmọ adáwò ètò burú nu tí ń bá ń báyàwó rẹ̀ lò lẹ́mìísẹ́mì lẹ́ kì dárúkọ ọlọ́ fọ́ ọjà mi rò ha èmi náà bá máa bóbìnrin náà lò láyé láhà ìlọ́wọ́ ó nígbà tí èèyàn jẹ́ pé ìdákọ̀ ọlọ́run ọkàn máa pé ebi ń pa ọ́ ni ebi ń pa ebi bá ti ń pa yọ máa gbọ̀n létè ni ogun ọmọ kán ní gbogbo ibikíbi lára rẹ̀ gbogbo ẹni ọmọ wa gbọ̀n bí ọwọ́ ago ní máa ti ń rọ́ sí ní máa ti ń rọ́ sí gbà náà lórí ọ̀sísẹ́ máa pé padà èsè sọ èsè sọ bísímìlà ó tún mú ọ̀ sọ bísímìlà yọkọ̀ wọlé ní tàbàdà kò ní sọ bísímìlà ó léwu wàlláhì ẹ wá burú tí ń bẹ nu gbogbo nǹkan àìdárúkọ ọlọ́run gbà tó fẹ́ jẹun bísímìlá lọ́kàn sọ gbà tó fẹ́ mumi bísímìlá gbà tó fẹ́ wọlé bísímìlá hi wọlé jìn wọ bísímìlá hi kọrọ jìn wà á lẹ bínú àtàwọn kẹlẹ èèyàn ò sì lè jẹ́ pé kọ́ mà kankan kọ́ mọ̀ mà bísímìlá ń bọ̀ wá wọlé náà bísímìlá ó tó ọlọ́run ẹlẹ́dàá wa láàánú ni torí gbà tó sọ bísímìlá ó ti tó ọ wá sọ kankan ọkọ̀ fújì wọlé ó pé fújì wọn máa jónú lè ra àwọn ṣẹ̀tán kákìí sára ẹni tó bá fẹ́ báyàwó rẹ̀ lò subhanallah bá dárúkọ Ọlọ́run ṣètọ́nù ọmọ bọ báyàwó rẹ̀ lò bismillah allahumma jannibna ash-shaytan wa jannib ash-shaytana ma razaqtana bismillah allahumma jannibna ash-shaytan wa jannib ash-shaytana ma razaqtana. sọ bẹ́ẹ̀ ló ti sọ. kìí ṣe pé ńgbà tó bá ti wá gun ìyàwó rẹ tán ìlọ́sẹ̀sẹ̀ máa ṣe lọ́sẹ̀sẹ̀ máa ṣe ńgbà tó ti ń gbìyànjú bísímilá allahumma jannibna shaitan wa jannibi shaitana ma razaqtana shaitan yóò jìnnà sí i ọwọ́ aníyàwó ni kò máa wí ìwọ ìwọ ọ̀ma kí ó àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ọ̀ma kí ó o ti wá jẹ́ kí àwọn ọmọdé máa bí káwọn náà tún jẹ́ ni tíṣe ni ó ti borí ẹ̀ tẹbi náà ní sọpọlọpọ ọmọ ní nígbà tí bàbá àti ìyá tán bára wọn lò bàbá ọsọ bísímìlá ọmọ wa di dàkúdà anabi sallallahu alaihi wasallam ní tẹ bá báyàwó yín lò tẹ bá ṣàdúrà yín wọn àti ẹ bẹ̀rẹ̀ sí bá lò bísímìlá allahumma jannibna shaitan wa jannibi shaitan ma razaqtana tọlọm bá fi lè kádàrà kọmọ ọ̀rọ̀ rẹ̀ ti wọ́ láti pìlẹ̀ ni ìgbà tá ti ń gbìyànjú pé àwọn fẹ́ bí lọ̀rọ̀ ti wọ́ irú bàbá wo ló bí táwọn sọ pé káwọn èèyàn kọ́ ń pẹ̀ ẹ̀sìn kẹ́ ẹ̀ máa ń pẹ̀ ẹ̀sìn tí wọ́n máa gbọ́n wọ́n máa bínú ẹ̀ ọ́n ti lè sọ pé táǹsì ọ̀dà kí lọ́wọ́ á dánú kẹ́ fọ́gbẹ́ mu tí wọ́n sọ pé gbogbo tí wọ́n bá ṣe lọ́dà ọ̀dà tó pọ̀ gbádùn wọ́n fẹ́ ṣe ọlọ́ọ̀rẹ́ ọkọ̀ pàkọ́ táwọn ṣe ó dára torí gbogbo àwọn dáadáa yìí tó o bá mọ kó máa lò ẹ bá burú rẹ̀ ń sí ọ tí wọ́n lè sì rí kò kúkú pamọ́ ara rẹ̀ lọ́wọ́ kí ló ń ná ọkùnrin bísímìlá wọ́n fẹ́ jẹun bísímìlá wọ́n fẹ́ mú mi bísímìlá wọ́n fẹ́ wọlé mi bísímìlá tọ́ba lè wíjà alihamudulilayi wọ́n fẹ́ báyàwó rẹ̀ lò bísímìlá tó àwọn bísímìlá bísímìlá bísímìlá ọlọ́run ọmọ iye ọrẹ tó ti fi ṣe rà rẹ ọlọ́run ọmọ iye ẹlòmíràn sọ pé kò sí tí mo lè jẹ́ kí wọ́n yò ó ṣe yó ìwọ àti ṣètọ́ ni ó ń jà máa ń jọ ń jẹun papọ̀ ẹ wá lẹ́nu jọ́ bàbá ṣètọ́ ni jẹun síbi tí ó gùn síbi rẹ̀ ọba àgùndé lọ́kọjà ṣètọ́ ni yóò sì ọ̀nà ni. eléyìí túmọ̀ sí pé kákíyèsí nínú aburú àṣetán òun náà ní pé ó máa ń kó àwọn èèyàn láti láti màsírí ọmọlàkejì nínú aburú àṣetọ́ni oní ó pè yín pé wá dáràn òun náà ni ó tún lọ sọ̀rọ̀ yíró yìí sínú ẹ̀mí àwọn èèyàn pé lágbájá ló ṣe nǹkan báyìí wọn ní olópe olè kọ́ wá jà kọ́ wá iṣẹ́ oní fún yàn pé lọ gbé ọmọ ọlọ́mọ yìí kọ́ lọ fi kò sí tẹ̀lẹ̀ ẹnì kan yóò sì gbọ́ ọmọ ọlọ́mọ wọ́n sọ àpò dahọ́ wọ́n sọ sọmọ ọlọ́mọ lórí wọ́n gbé wọ́n sì lọ fọmọ ọlọ́mọ wọ́n ti lọ fi sẹ́só wọ́n wá dìklẹ́ àpé àrọ́ mà ẹni tó bá bá wa gbúrò ọmọ ọjáde ńlẹ́ láago báyìí ni a sì rí pípadà bọ́ rẹ ngbà máa béèrè lẹ́nu lásán tí wọn ọ̀rẹ́ nìkan dá wọn lò wọ́n lè fún gbogbo ẹni tó bá fi ibi tọ́mọ wà hàn wá yóò gba ẹmí ọ̀n báyìí àtúní nǹkan kan gbọ́ tí wọ́n ní sáré ọlọ́kàn kékeré ni ẹ lágbájá tẹ́lẹ̀ ẹ lò ló ní tẹ́lẹ̀ èlò ló ní tẹ́lẹ̀ ẹ rí gbogbo létí ń kọ́ ẹ rí gbogbo mọ́tò tún gòní ẹ rí gbogbo nǹkan tí ń ṣe sẹ́yìn ọ̀mọ̀ pé ṣètọ́nì lọ́kọ̀ wo kó gbé ọmọ ọlọ́mọ kó fi sẹ́só ṣètọ́nì ní ọ̀rọ̀ àtọ̀rọ̀ yìí ròyìn sínú ọkàn àwọn èèyàn pé òun náà ni òun náà ni. títí tá fi wá wádìí rẹ̀ ẹ wádìí títí tá fi rí pé òun náà lọ́fọmọ ọlọ́mọ sẹ́só ẹnìkan kì í bá ṣètọ́nì kọ́mọ́ padà kábàámà wọ́n ẹ bá ṣètọ́ni dówò pọ̀ kọ́mọ́ padà jásá burú kí á ní bẹ lára ṣètọ́ni ga tó fi jẹ́ pò ní wọ́n bá ṣe ìwọ ọ̀bọ́lọ̀ ń ṣe má ṣètọ́ni ni wọ́n bá dára pọ̀ nínú aburú àṣetọ́ni onáà ní gẹ́gẹ́ bó ṣe wá nù àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí tá a bá ti sùn tá a sùn èèkàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣètò wọn ni máa ń kàn mọ́ wa lórí yóò ta ń kókó sí wa lórí yóò mọ wá sọ fún wa pé nínú àdìsí Abu Hurairah radiyallahu anhu anábìnrin tó bá kẹ nǹkan mẹ́ta yẹn mọ́ wa lórí ó máa sọ pé máa sun lọ máa sun lọ orúkùn orúkùn púpọ̀ púpọ̀ wọ́n jẹ́ o máa sùn so torí ẹ̀rẹ́ sẹ́rí yìí ẹlòmíràn sọ pé tí mo bá ń sùn ẹnìkan gbọ́dọ̀ jí mi o ẹni tó bá jí mi ó dìjà o bíkọ́sì tí bá máa bíyànjú ká tètè má o ẹ dákun ṣé àṣìlè jí láti pàṣùbà ẹnìkan kọ́ gbọ́dọ̀ jí mi o <laughs> ẹ rẹ lómi tó bá tilẹ̀ jí gbà sọ̀lá tó sọ̀lá pẹ̀lú ògbọ́lọ̀ wọn jà ìjàjọ tí ó ní agbára ṣètọ́nì ni òun ọ̀fẹ́ kí wọ́n soríire ọmọ wa ka àwọn òwe òfin rọ́ ike tí wọ́n bá ti sun ọ̀gbọ́dọ̀ jí wọ́n màláíkà torí pé tó o bá ti sùn oorun rẹ lágbàá tó o sì ní àwọn nǹkan tó ń forún rò ẹ gbọ́rọ̀ torí ẹ o lè ta aago mẹ́sàn-án iná lọ gbàgé pé ah, ẹ gbàtà bá jí náà nígbà tí gbàwó lẹ ní tẹ bá jí gbàwó ní tẹ bá jí ọ̀daràn tí àwọn bá jí báwọn o lè fọ́ ní etí kó tún padà sójú oorun torí òun tiẹ̀ mọ́kàn ni ẹni tó bá jí o ti jálé agbọ́n subhanallah anabi sallallahu alayhi wa sallam ni tẹ́ bá wá jí tadhakkarallah tẹ́ bá darúkọ lọ́n alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur àwọn kẹtọ yẹ ká máa pọ̀ jama ọ̀pọ̀ ọ̀pọ̀ ju gbogbo níta máa fásitì kò tí wàá sè yẹn lọ tá a máa Buhari rí jọba sí kò rí jọba sí gbogbo nǹkan Buhari

lẹ́nu àná sóni ewu ìwé ogójì ewu kí ni kókò so gbogbo àwọn tí oṣù oríire ọ̀ma ọ̀ma wàláhì ọ̀pọ̀lọpọ̀ ọ̀ma tá a lọ fẹ́ sọ fọlọ̀ tó bá àdìmọ́ mú fi bá nú ọ̀fọ̀ mùsùlùmí ojú rẹ̀ á pọ̀ kankankan ọ̀rọ̀ àbí ọ̀kan nu ń sàdúrà báwọn èèyàn ẹ aláàjì ọmọ adá fún yín ẹ máa rí ṣe ẹ máa rí ṣe ẹ máa rí ṣe ẹ máa rí ṣe ẹ máa ọ̀dà nǹkan kan mọ̀ wọ́n ò pé rẹ́ ní islam wọ́n ò pé bó bá ti wù àwọn làwọn lè ṣe islam ẹ kàn wà àlùjánnà sẹ́wọ̀n pé bàbá yín ẹ kàn wọ̀ mẹgáàdì kan ẹ kàn ti dànù pé kíni kíni wọ́n ṣe mọ́ kíni wọ́n ṣe mọ́ bàbá ọ̀dẹ́mbò ṣé gbogbo alẹ́ la mọ̀ pé tá a bá jí a gbọ́dọ̀ wí gbólóyìn tá a bá wí ànábì ni ọ̀kan nínú ẹ̀kan ṣètò àníkàn mọ́ wa lórí yóò tù الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور ó ti gùn jù fẹ́ mi kí ó tó lé ní ọ̀dà kò burú alhamdulillah ṣé àmọ́yún náà bọ́ba ti títà ìdí alhamdulillah ọlọ́run fòrè sí à ń bẹ lọ́n yíyẹ kankan nu ètí ṣètò ànìkàn mọ́ ọ náà lórí kóòtù ẹlẹ́ẹ̀kejì. anabi sallallahu alaihi wasallam ní fa in gbaa in hallat 'uqdah tọba tí wọn sàlù alálẹyìn rẹ ìkàkọ tutù sọ̀rọ̀ ká ń bọ́ lọ́wọ́ ntí ṣètọ́ ni fi dè wá mọ́lẹ́nu wàláhì bẹ́ẹ̀ sì ni bá ti jí tẹ́ bá ti dá ẹ àlàáfíà kan ti sìn lára tẹ́ bá tún lọ gbéra lọ ẹ rí pé ti ju tọba lọ sí sọlẹt in halat uqaduhu kulluha gbogbo ẹ̀ka burúkú tó tó fi kàn án gbogbo ó tù dànù. torí di eléyìí fa asbaha nashitan ó dẹ tó jí sáyé sára rẹ̀ dá sánsán tayyiban nafs sínú rẹ̀ dùn. wa illa tọba ti kọ̀ láti dákọ̀ lọ́ngbà tó jí ọkọ̀ láti lọ sàlùwàlà ọkọ̀ láti ṣe sọlẹt kó dà kó sí rákà méjì wàá jí sáyé khabila nafs mẹ́ni tí inú rẹ̀ bu tọkàn rẹ̀ ń bàjẹ́ kẹsìlán tó rojú ń dán láàmú sórí di eléyìí adúpẹ́ fọlọ́ o gbogbo dáadáa tánàbì fi kọ́ wa ẹ dákun kí la rí sàn nábì kò sí ọlọ́run tó pa á láti ká máa sọ̀sọ̀ láti fún mélòó nu wa ní í tọ́ nínú ètí àṣetán àtàbúrú rẹ̀ òun náà ní pé àṣetán ìdílọ́ dúró ni oníkálukú níwájúwájú gbogbo gbàtẹ́ bá fẹ́ ṣiṣẹ́ rí kò ní kẹ́ ẹ ṣe o gbogbo ọ̀nà tó wù kẹ́ fẹ́ gbà láti ṣe rere kò ní fẹ́ kẹ́ ẹ ṣe tó di eléyìí yóò máa kó rẹ̀wẹ̀sì ọkàn báyìí níbi kẹ́ ẹ rere tẹ́ bá múra pé ẹ fẹ́ ṣe ẹ máa fi gbàdágbà. Hmm, ó ti yá dunu ìsìn tó yá sí àwọn náà lára lẹ́wọ̀n bàbá owó ń bẹ lọ́wọ́ ìsìn ẹ̀ kọ́ bí wọ́n di pé wẹ́rẹ́ di lọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ òní ló ṣe ọ̀la ló ṣe ó ti lé àwọn òṣìṣẹ́ dínà kúrò ní iṣẹ́ mọ́ṣáláṣí ó lè ti tọ́dún márùn. gbogbo ẹni tó bá wà aláàjì ẹ parí mọ́ṣáláṣí ẹ parí mọ́ṣáláṣí ẹ yìí ti fẹ́ pé tí wọ́n bá fẹ́ parí ẹ bẹ́ẹ̀ náà mọ̀ mí ọ̀rọ̀ oṣù kan ẹ ṣe kó kú ọ mẹ́ àṣetọ́ nínú tẹ bá yarí mọ́ṣetọ́ ńlọ tẹ bá rí ṣe yọmọ wá wá gbogbo ń kẹ́ ẹ máa sọ̀rọ̀ lẹ́ẹ̀ma ká ńgbà ah, tá a ti kọ́ mọ́sálásí àwọn àti màpá ti ṣe dáadáa síwájú ọlọ́ so gbogbo ọ̀ burúkú tó ọmọ sọ yóò di ládàá rẹ̀ ọmọ sọnù yóò di ládàá rẹ̀ ọmọ sọnù torí ó ti jà ó ti jàjà kan ó ti borí ṣe tán ọwọ́ àkù kejì èyí tó ṣeun pé ẹnìkan kan gba mọ́sálásí ni kò gba yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ mo ti sọ pé ẹnìkan gbọ́dọ̀ gba mọ́sálásí láì gba yọ̀ǹda àbá bàbá gbígbá mọ́sálásí lásán tútù bàtà bá gba yọ̀ǹda èmi gẹ́gẹ́ bí ẹni tó ní mọ́sálásí ṣètọ́ nínú ń fẹ́ kọjá pé ládàkùn ní dẹ́kun fún torí di eléyìí àṣetọ́n kò sí jẹ́ fẹ́ sí láyé àyàfi kọjá pé kìí ṣe sẹ́tọ́ da ní ṣetọ́n ò ní lọ dín lọ́nà tó bá yẹ pé sẹ́tọ́ da ni kò ní fi ọlẹ̀ bákan náà nínú aburú àṣetọ́n wọn náà ní kó ti lérí léka níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa pé bá a bá gba wájú àbàwọ̀n bá a bá gbẹ̀yìn àbàwọ̀n bá a bá gbọ̀tán àbòsí àbàwọ̀n kò síbi tá a lè dàdà bọ́mù lọ àfẹnudọ́lọ́n bá yọ àwa bẹ́ lọ́n pẹ̀lú orúkọ rẹ̀ tó dáa jù àtàwọn àròyìn tó ga jù wa kọ́ là wá kúrò lọ́wọ́ ṣetán àti gbogbo aburú rẹ̀ nínú aburú rẹ̀ wọn náà kó lé baba ńlá wa ìyá ńlá wa ádámù àti Hawa ń ló lé wọn kó lálùjáná ó ló mú wọn sẹ́lọ̀ baba ńlá wa ìyá ńlá wa wọ́n jẹ́ nínú èso tọ́lọ̀ ní kó wọ́n má jẹ wọ́n padà dẹni tọ́lọ̀ ń lé kó lálùjáná àfi wá bá wa ra wa. nílé ayé bó jí ojú mi bó sì tí ọjẹ iṣẹ́ mélòó la ṣe bó ṣe pọ̀ tó san ti kéré tó ọlọ́wọ́ ayé bẹ̀ subhanallah. tá a ta ọmọ tó máa rẹ̀ náà àṣetọ́ni sì ń bá wa ká a ó rí àwọn èèyàn mú o nínú àdìsá nàbọ muhammed sallallahu alayhi wa ọlọ́run sọ fún babaláwa Adam yọ ọmọ aná sọ́tọ̀ ìwà ádámù bóun ní ṣe yọ wọn ọlọ́wọ́ sọ fún pé nínú gbogbo ẹgbẹ̀rún kan ẹ yọ yọ kan lọ sí àlùjánnà ẹgbẹ̀rún dín kan ẹ wọn lọ sínú náà subhanallah a ó rí àwọn èèyàn mú bàjẹ́ ọlọ́run dàkún má ṣe wá lọ́kàn náà tí ó rí mu. bákan náà nínú aburú àṣetán àtètè rẹ̀ òun náà ni pé òun náà ni òun ló tètè fáwọn èèyàn anábì Ibrahim aleyhi salam tọkàn ọlọ́gbọ́kọ́gbọ́n ike kí wọ́n dáná wọ́n dáná tí sọ anabi ibrahim wọ́n á dá iná iná búrẹ́kẹ́ iná gba gbogbo bíkíbi ẹni tó dáná ò lè súnmọ́ námá wọ́n á ronú ṣètọ́ni náà ló tún wọn bó wọn ṣe fi ń kànàkànà fi sínú náà anabi ibrahim síbẹ̀ ara aburú rẹ ni àwọn kan pé yóò jóná yóò di eru àti ẹni sí eru gita fi dáná ṣùgbọ́n lọ́wọ́ bá sọ fún náà pé ala ibrahim jẹ́ntì òtútù ní tutù àlàáfíà ibrahim aleyhi sẹlẹ àwọn ń fáwọn fẹ́ ba tiẹ̀ jẹ́ ni ọlọ́ọ̀bẹ ẹlẹ́dàá ó sì là ọgbà kúrò lọ́wọ́ wọn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá ti dó tọ́lọ̀ ọlọ́wọ́n máa gbà yín máa là yín yóò máa kó nu gbogbo aburú àti tàwọn rẹ̀ bákan náà òun náà ni ẹni tó ṣe aleyhi salam títí táwọn Yahudi fi ń wò pa àwọn mu àwọn olùpa àwọn kan lágbélébù ṣùgbọ́n kó tó di pọ́lọ́ wọn bẹ ẹlẹ́dàá wa yọ wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahu ọlọ́ọ̀ni wọn pa wọn kan má gbélébù ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ìṣújú lọ́lọ́wọ́n ọba lò fún wa ẹ mọ̀ ikú ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa gbé lọ sí sámánì. bàrọ̀bà àhùnmáhùn lẹ́yìn wa kana Allahu azizan gbígbé ọlọ́run bá gbé lọ sí sámà alágbára tó borí ọlọ́gbọ́n tó borí òun náà ni Allahu Rabbul Alamin ẹ máa kẹ́ nínú etí àṣetán òun náà ló kọ́ wọn kíkẹ́ kí wọ́n pa anabi Zakariya àtọ́mọ rẹ̀ Yahya àṣetán ni náà ni òun lọ kọ́ wọn kí wọ́n pa àwọn anabi ọlọ́yin wọ́n sì ṣe kú pa wọn àṣetán ni ọlọ́yin àṣetán nìyí òun náà ni. tose ikpe o pé ó dé ète fún Fìràwọn náà ó fi sí lọ́nà ó fi wá sẹnu pera òun náà ló lò fi ọmọ kó kubi tánàbì Musa gbégbà kọ́lọ́ wọn la anabi Musa aleyhi sẹlẹ̀ àtàwọn ọmọlẹ́yìn re tí ò jẹ́ wọn wọ́n sínú òkun gẹ́gẹ́ bó ṣe mú ọmọ ogun sínú òkun gbogbo wọn pátá lápapọ̀ tí ọlọ́run ọba tó bá fẹ́ ṣiṣẹ́ náà ni. àṣetọ́nì yìí nínú ètè rẹ̀ wọn náà ní wọn tó gbé wá síwájú anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam lọ́jọ́ kan tá anabi ń ṣe sọ̀láàtì lọ́wọ́ ọbẹ̀ dámẹ́lú anabi sallallahu alayhi wa sallam anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam ni wọ́n sọ yìí pé alàánúkà bi làánàtìlá alàánúkà bi làánàtìlá alàánúkà bi làánàtìlá. mọ ńlá ọ̀nà rẹ pẹ̀lú làánà ọlọ mọ ńlá ọ̀nà rẹ pẹ̀lú mọ ọ̀nà rẹ pẹ̀lú anabi sì gbam anabi fún lọ́rùn anabi fún lọ́rùn anabi fẹ́ mú malẹ̀ kọ́ wa bẹ́ẹ̀ lọ́rùn kó tutù wa náà ọ̀là kàtì ẹ̀rí pé ìwọ kìíní burúkú yìí ọ̀tá wa burúkú yìí àmọ́ tí mo rántí àdúrà Suleiman ńlọ́fà ni mo fi sọ́ọ̀lẹ̀ torí pé anabi suleiman ti bẹ́ẹ̀ lọ́nbẹ́ wàbìlì mọ́lùkán láàyè ń bàgì ilé àhàdì mẹ́mbàdì wọ́n lọ́n fún mi ní ìjọba kan sí ilé ìtìrú rẹ̀ ò ní tọ́ sẹ́nìkan lẹ́yìn ẹ̀wọ̀n kó òun ṣe ìjọba lórí àwọn àlìjánu gan tí wọ́n sọmọ ọ̀dọ̀ fún anabi wa nígbà tí mo rántí àdúrà ló jẹ́ sọ ṣètọ́ àṣetọ́ni náà ni òun tó gbé fún àwọn Yahudi nínú abọ́ abọ́ tángara ìgbé fún ọwọ́ àti fún anabi wa sallallahu alaihi wasallam wọ́n sì fún anabi ní tí ìbá sọ lọ́ntọ́ là ìwọ tó ẹ pé èèyàn ò lè jẹ́rú ẹ̀kọ́ má kú lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn olùmọ̀ọ́ sọ pé orí pa ìwọ yẹn ọ̀n bẹ́ nínú tó ṣe sábàbí kú ànábì sallallahu alaihi wa sallam lẹ́yìn ọ̀rẹ́ nínú ètò àṣetán òun náà ní kó òun náà lọ́kọ́ wọn àwọn Yahudi bákan náà báwo wọ́n ṣe rí àṣà ṣíṣe sànàbì sallallahu alaihi wa sallam wọ́n ṣàṣì kọ́lọ́ wọn bẹ ẹlẹ́dàá owó tó gbà là pẹ̀lú kul a'udhu bi rabbil àwọn súra yìí àti kúrò Allahu ahad àti ayatul kursi lẹ́yìn gbogbo sọláàtì ọ̀ràn yẹn kọ̀ọ̀kan àmàkà bẹ́ẹ̀ lànà bí fi kọ́ wa ẹ ka ayatul kursi lẹ́yìn gbogbo sọláàtì kọ̀ọ̀kan nínú àdéhìtì tí alimami nasa'i tó gbé jáde nínú tírà as-sunan al-kubra táwọn olùmọ̀mí náà tún gbé jáde àlọ́ gbogbo ẹnikẹ́ni tí bá máa ké ayatul kursi lẹ́yìn gbogbo sọ̀láàtì ọ̀ràn yẹn kọ̀ọ̀kan nǹkan kan ò ní di lọ́nà àti wàlìjánà yàtọ̀ sí kú tó bá jẹ́ mùsùlùmí tó ń ṣe sọ̀láàtì tó ń mójú tẹ́sìn tó wá parí gbogbo sọ̀láàtì ọ̀ràn yẹn tó ń kẹ́ ayọ̀ tó kù sí ikú nìkan iná ni ò tí ì jẹ́ wàlìjánà sọ̀rọ̀jà mójútó kìí sì ń kẹ́rin bẹ́ẹ̀ ni anábì sallallahu alaihi wasallam tó kọ́ wa pé kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas kàmàkà lẹ́yìn gbogbo sọ̀láàtì ọ̀ranyàn kọ̀ọ̀kan kódà tó bá gbà ṣùbà ni àti magrib sọ̀láàtì méjèèjì ẹ̀ẹ̀mẹ́ta mẹ́ta láàmàkà súrà kínní kejì kẹta yìí kul huwallahu lẹ́ẹ̀mẹ́ta kul a'udhu bi rabbil falaq lẹ́ẹ̀mẹ́ta kul a'udhu bi rabbin nas lẹ́ẹ̀mẹ́ta àmọ́ gbogbo sọ̀láàtì mẹ́ta yòókù ẹ̀ẹ̀kọ̀ọ̀kan láàmàkà abẹ́lẹ́ wọn bẹ ẹlẹ́dàá wa kó túnbọ̀ ràn wá lọ́wọ́ láti borí ètí àṣetán kọ́lọ́n ẹlẹ́dàá wa kó gbé wa jẹ́rí àṣetán kọ́lọ́n ẹlẹ́dàá wa kó gbé wa jẹ́rí àwọn ọmọlẹ́yìn àṣetán àmọ́ mẹ́nubà lọ́jọ́ mi àwọn ọ̀nà tá a wà gbà láti borí àṣetán àti ète rẹ̀ káràntì lásìkò tá a mọ̀ nípa ètí àṣetán àti àwọn ọ̀nà tá a mọ̀ gbà láti borí ète àṣetán ikpe ọlọ́run ọba ẹlẹ́dàá wa pa wá láṣẹ pẹ̀lú àṣẹ ńlá eléyìí tí ń fẹ́ ká máa mójútó òun náà ní ṣíṣe àsọ̀láàtù fún ọ̀gá tiwa anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé ọlọ́run tó dá wa gan àtàwọn màlàíkà alápọ̀nlé àwọn náà máa ń ṣe àsọ̀láàtù fún anabi kọ́lọ́run tó wá pa wá láṣẹ àwọn tá a jẹ́ mùsùlùmí kíkà máa ṣe àsọ̀láàtù fún ká sì ní kíkí فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلنيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم ربنا أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يحفظكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله